له سبب لم يلد ولم يولد ولم يكن له كفوا احد عباد الله هذه السوره من كتاب الله تعالى تعدل ثلث القرآن على قصرها فيها توحيد والإخلاص وفيها العقيدة الصافية إن الله تبارك وتعالى لم يتخذ ولدا ولم يتخذ صاحبا كما زعمت اليهود والنصارى قالوا المسيح ابن الله إن الله سبحانه وتعالى لا يحتاج إلى أهل من خلقه والخلق كلهم محتاج إليه عباد الله إن سورة الإخلاص تكون عقيدة أساسية تجب أن تقر في توجاه قلب كل مخلوق في هذا الكون ألا وهو وحدانية فهو المعبود الحق وكل ما سواه عبيد له عباد الله ولا ذو عقيدة التوحيد الفطرية التي قررتها سورة الإخلاص نستطيع أن نقول بكل وأن وأن وأن نؤكد لكل بشرية بأن عيسى عليه الصلاة والسلام كعبد الله كعيسى عليه الصلاة والسلام كآدم ليس له أب ولكن لعيسى أم ولهذا ولهذا ينتسب إليه الله ينتسب الله إلى أمه حيث يقول ذلك عيسى ابن مريم صفة الإيمان لقد حارت كثير من النصارى واضطربوا في أمر عيسى هل هو الله أو هل هو ابن الله أو هو هو ثالث الثلاثة قال سبحانه وتعالى ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال سبحانه لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم عباد الله وإذا كان النصارى اليوم قد نسبوا إلى عيسى القول بالألوهية أو يقولون بأنه ثالث ثلاثة أولئك هم الكفار الذي يجب أن نبوه منهم ومن قولهم قال سبحانه وتعالى لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة عباد الله وبدا بيان كفر اهل اهل القوم الى عيسى عليه الصلاه والسلام مختالا عباد الله وبعد عبور ضلالهم هل يجوز لنا نحن المسلمون أن نشارك الكفار والنصارى في أعيادهم وفي مناسبتهم بالمنة هذا هو àtẹ̀rọ àlékún pé ọlọ́run bàbá àmìlúwa Muhammad sallallahu alaihi wa sallam. ìjọba mùsùlùmí ẹ̀rí tó gbà yẹn kò ní ló dá lórí ọdún tó pè ní ọdún Christmas mahokmo kí ni ìdájọ́ rẹ̀ bẹ́ẹ̀ dájọ́ mùsùlùmí wọn lọ́yà ned Muhammad gbogbo tí bá ti láyé tí ó bá ṣe ó gbọdọ̀ mọ̀ dájọ́ rẹ̀ kó tó ṣe gbogbo ohun tó wọn fẹ́ ṣe ọ̀fẹ́ jẹ́ ọ̀fẹ́ mú ọ̀fẹ́ ṣe ọ̀fẹ́ lò ó ẹgbẹ́gbẹ́ mọ́ ìdájọ́ rẹ̀. kọ́dà eléyìí ṣe ọ̀rọ̀ tó kí àwọn àpá àtúnṣẹ̀ṣẹ̀ ń sọ. kí ni àtàwọn àtúnṣe ní hábọ̀ yìí nígbà tí hábọ̀ yìí ká ń ṣàlàyé nípa ẹni tó bá ti bàlágà wọ́n wá ń ṣàlàyé olùkówó ọ̀dún báyìí. wọ́n ní kọ́dà ni tó gbọ́dọ̀ máa ó gbọ́dọ̀ máa wọn apá òdodo. ẹlẹ́ẹ̀kejì ni pé làbúdà láàrin fa ọkùnmọ́ àbẹ̀lẹ̀ tó gbọ́dọ̀ mọ ìdájọ́ tẹ́kàn tó fẹ́ẹ́ ṣe kó tó tó ṣe. mùsùlùmí ẹni ẹ̀ta ni wá o ẹni tó wọ́n fi ìpọ́nlẹ́mi wá ó ní kòkòdò wá gbogbo òfẹ́fẹ́ ti gbè wá ní pé gbogbo ntaba ti láyé àdúgbò mọ̀dájọ́ rẹ̀ ntọ́ba jẹ́ mọ̀dájọ́ rẹ̀ mo lọ fi sọ fún ọmọ iṣẹ́ ọlá kárí gbogbo ìgbà afanajú hali mùsùlùmí kálí mùjẹrìmí ìmọ̀ iṣẹ́ ọlá kárí gbogbo ìgbà pé àtàwà ti gbèsè nílé mùsùlùmí ẹ̀ lọ́jọ́ ra wọn ẹ̀ jọra inú mùsùlùmí ẹni tí wọ́n gbè ní pé kíni kí ṣe kíni kí ilé ńlá ti yàtọ̀ sí ń bẹ lára àwọn méjèèjì lára tí mo ti gbọ́dọ̀ mọ ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ rí ìdájọ́ ọjọ́ Christmas sọ́lẹ̀ tọ́kadà wọn ti sílẹ̀ pẹ̀lú Christmas ọgbọ̀dọ̀ mọ́. torí ọ̀pọ̀lọpọ̀ lónìí làwọn àfà àbúta ọ̀sẹ̀ làwọn àfà wọ́n gba ayé jẹ́ tán bí ìdájọ́ pé ìsìlámù jẹ́ ti ọlọ́ọ̀ba ni àwọn ti dájọ́ ẹ̀. àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn tó dá láyé àwọn hálùlù kìtáàbù ó bá wọn láyé àwọn hálùlù kìtáàbù ó bá wọn láyé kọ́dà ní àwọn tó gbogbo mẹ́jì náà àwọn hálùlù kìtáàbù wà mẹ́ bí àwọn Yẹhudi ìjà mẹ́bí fọjọ́ kan sọdún pẹ̀lú ọlọ́ọ̀bá máa lùkọ́ hálù kẹrì ọlọ́ni ọlọ́ni wọ Muhammad bá ń sọ fún wọn pé ọlọ́ọba aláà ọ̀kan ṣoṣo ni ọ̀kan aláà làmúyálì wọ́n lọ́mọ yóò láì. ẹni tí a ń sọ ọba rẹ̀ yìí kò bímọ o ò sì gbé òun náà. wọ́n lọ́mọ yẹkùn láhùn kó fòwán àhàdùkọ́dà kò lẹ́nìkan kò lẹ́nìkejì kò lẹ́rẹ̀ẹ́ kò lẹ́bí ó já wà. tó bá rí bí àwọn jẹ́ mùsùlùmí àyàtà ara kàyí ìmọ̀tò ní Suratul Ikhlas àwọn afáàmọ́ sọ pé Suratul Ikhlas yìí ó kó dá kan ẹnu dámẹ́ta Al-Qur'an ó kó dá kan ẹnu dámẹ́ta Al-Qur'an àwọn mi ti gbọ́ yé ẹni bí ìfúnpá bá ti pa mẹ́ta rẹ̀ òun ti ta Kùránì nù ìtumọ̀ rẹ̀ kọ́ ìtumọ̀ rẹ̀ ní pẹ́ẹ́lẹ́ bá wọn wọ Al-Qur'an tẹ̀lé gbogbo ọ̀tí Kùránì ń sọ Ebi ti síra yìí nìkan sọ́kùnrin kíláàsì tó kó bíbí kan nínú gbogbo ọ̀rọ̀ títí wàá ní sọ tani mẹ́ta ni. Òun kó kan bẹ́ẹ̀ gàba dáyà. Bẹ́ẹ̀ bá lọ́wọ́ ní Kùhání ní tí bẹ́ẹ̀ Kùhání pé Tawhidullah káṣọ náà ọba lọ́kàn ṣoṣo ọ̀kan lọ́nà. Ẹlẹ́ẹ̀kejì tí bẹ́ẹ̀ Kùhání àlẹ́ ìbáàdà ìjọ tẹ̀sán lọ́wọ́. Táàgọ̀rọ̀ tí bẹ́ẹ̀ dá mí. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo tí ń bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́ nígbà náà lọ ìwà bó la bá wọn yẹn lò àwọn tí ebi yẹn bó la bá wọn bẹ́ẹ̀ láti bá wọn lò abalọ̀kọ̀ ha lẹ́tù débi lọ́wọ́ ìyàwó Aisha rọ̀bí aláwọ̀ sára àná wọn ní kí ni wà nẹ́bà Muhammad oní olùkọ́ ohun alùkọ́ ha gbogbo ń tà nẹ́bí láti gbèdé rẹ̀ kúrá nìyí. kò tó àwọn tàbí bí mẹ́lẹ̀ èyí tí ń rìn yẹn kò sí ọba mi ìfẹ́ ìjọba máa àti Allah wọ́n wá yọ àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ́ wọ́n wá ṣàfihì ọmọ sọ́lọ̀ wọ́n ṣàfihì ọmọ sọ́lọ̀ ara wa ti wọ ìṣùgbọ́n má sọ. olùwàsọ náà lóko hàn kẹrì ó ní gbọ́ tí sọ́mà gbọ́ táwọn kan pé ṣàfihì ọmọ lọ kọ́wọ́ tó yá ni o nígbà tí wọ́n gbọ́ kí ló fẹ́ rí àwọn òkété sí kílọ́bà tó tẹ́ràn kan ní ọlọ́wọ́ bá bímọ. Ètí ń bẹ́rù àìsí wá ní ìṣẹ́ ìṣẹ́ ìwọ̀n bó bímọ. Àwọn òfin tí wọ́n ń bẹ́ ní ìlú Islam. Bẹ́ẹ̀ bá sọ ní àlùkárì tó dá ilé ọ̀rọ̀ rí. Bẹ́ẹ̀ sọ́jà ní ìṣẹ́ ìwọ̀n bá sọ̀rọ̀ rí bẹ́ẹ̀. Àbí ìṣe ó máa wú láwà ní gbogbo nǹkan ní máa ń ṣe. ọwọ́ wa sọ kẹkẹ náà àlùkò hàn sẹ́yìn òun wọ́n ń sọ ẹni tó ní ẹ̀ tó nǹkan yòó rí bẹ́ẹ̀ kó fún wọn tó ń lọ́wọ́. kúbúrú tó ń káàd wá tẹ̀síbí ẹni yẹn ti ọlọ́wọ́ bá mi rẹ́nu. ọlọ́wọ́ bá sọ àlùkò hàn sẹ́yìn ó lè àwọn kírísítẹ́nì wọ́n lọ́wọ́ nígbàtí àtọ́kọ́ mọ́ sí mílẹ̀ gbèdè rí wá wà kúfúrù ní ìbá ń kí o wá wà kúfúrù ó lè gbèdè rí eléyìí sọ lójú ẹ̀rọ lórí ẹ̀rọ̀dọ́gbù ńlá ìdílé ìdárí ìdílé sàlùn ìwà káàbìrọ̀ gbèdè rí rè ẹ́tì pé ìrìn àlọ́ ìdílé kí ni pé ìfàyè lẹ̀ wọ́n kí wọn ìjọba ìbá lè gbéjà láti lè gbọ̀ ń gbé ní ẹ̀rọ ńlá lẹ́bí gbọ̀ kí o ti wá torí gbèdè rí ni. nígbà tó àbẹ́tẹ̀rí wà tó ń lọ kúkú ló ti yí bẹ́ẹ̀ ilẹ̀ tó tẹ́tẹ́ ti ọ̀sẹ̀ mùsùlùmí tẹ́tẹ́ ní sílẹ̀ ó tó wá ṣe tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ kúkú ló ni bẹ́ẹ̀ á sọ àbẹ́tẹ̀ ti dìbò rí ẹni tó bá ti di gbèsè inú Islam tó ti di gbèsè inú Islam bọ́lá kú àlékún ìṣúra tí wọ́n bẹ́ẹ̀ bá lọ ọmọ ẹgbẹ́ rẹ̀ tó gbé obìnrin ẹgbẹ́ ẹgbẹ́ tó lọ́wọ́ rẹ̀ tó yàtọ̀ máa ń dìbò rí bẹ́ẹ̀ tó bá jẹ́ ìlú ẹgbẹ́ ẹni tó bá bí ẹgbẹ́ rẹ̀ gbé bẹ́ẹ̀ lè rí pẹ́pẹ́ èyí wá tó lè fífi rẹ̀ ó wá ṣe ìtẹ́tẹ́ tí ìsìláàbò tó fún ìbá ṣe ìtẹ́tẹ́ yìí tó fún ìwé ẹ̀yà ẹ̀yà wá ní orí àti tó ń bèbè rí. àwọn ọmọ bẹ̀rẹ̀ jẹ́ ní àwọn àfà wọn láwọn ọmọ ẹ̀yà àwọn ọmọ ẹ̀yà ẹ̀yà lẹ́sẹ̀ kejì ẹ̀sẹ̀ yẹn lẹ́sẹ̀ kejì ẹ̀sẹ̀ lè mọ̀ láyé tí ìlànà jẹ́ nàbà wá tí tó wá jẹ́ nàbà tù ajẹ́ pé àtàwọn ẹlẹ́gbọ́ àtàwọn tó ń bẹ ìfọ̀ tó ń bọ ọ̀sán tó ń bọ ọ̀tà tó ń bọ ọgbẹ́ ìkẹ̀kẹ́ ni wọn o àfọwọ́ àgbà tó ń hadà wọ́n ti lọ́wọ́ wọ́n ni àdúrà lè dì náà wọ́n lẹ́sẹ̀ méjì lọ́wọ́ dùnú rahman ẹ̀sẹ̀ náà bá rahman ẹ̀sẹ̀ ọlọ́ ìwọ̀bí ni ṣẹ̀tàn àti ẹ̀sẹ̀ èṣù gbogbo ẹ̀sìn tó bá ti yàtọ̀ sí Islam ẹ̀sìn èṣù ni gbogbo ẹ̀sìn tí ó bá jẹ́ islam ẹ̀sìn ìṣúná islam ní kálẹ̀ ẹ̀sìn. ẹni tó wá jẹ́ tó kọ́ ọ̀rọ̀ mùsùlùmí tó bá tó jẹ́ pé ẹ̀sìn ní ìṣúná wà á kúrà ẹni tó jẹ́ ọ̀rọ̀ mùsùlùmí tó ń bẹ̀rẹ̀ ẹ̀yẹ́ pẹ̀sẹ̀ ẹ̀sìn ní ìṣúná wà á kúrà kọ́dọ̀ ilé ìṣọ̀mọ̀ lọ́dọ̀ ilé ìṣọ̀rọ̀ lọ́mọ àgbẹ̀rẹ̀ mùsùlùmí ẹ̀sìn jáde bèrè. ọ̀rọ̀ ilé ìwọ̀n àláyé dùn àyíṣẹ́ ọkà bì wọ̀lẹ́ dùn má ọwọ́ ní ilé ẹ̀sìn lè ṣe ẹ̀dọ̀ pẹ̀lú ìwọ̀n ọba láyéláyé òní forí jù àní bá ṣe ìfẹ̀mí tí ẹsẹ̀ mọ́ forí jù ìwọ́n tó ń pẹ̀lú mọ́tò mi ọwọ́ ní ẹni tí ẹsẹ̀ yìí fún ìwàlùjẹ́ náà tí ó tẹ̀sí àgbè fún kòrí ìwàlùjẹ́ náà bẹ́ẹ̀ bá lè ṣe lọ́mọ náà dákẹ́ ẹnu rẹ̀. kátó wá ní àwọn tó jẹ́ pé wọ́n ti ẹ̀sìn hàn dáadáa tó gbèsè yìí wọn. ṣé àlè àákàwọ́ pé ìtẹ̀kan náà ni ikọ́ òsì dájúkọ́ lọ kúkúrú kò dájúkọ́ lọ ẹni tó ń bọ ẹ̀kẹ́ ẹni tó ń bọ ọ̀fọ́ ẹni tó ń bọ òkúta àtẹni tí òkú wa mọ̀ sí nítorí pé ó lè fi jù bẹ́ẹ̀ ìkọlọ́wọ́ jọ wà wọ́n jẹ́ ìwọ náà ni wọ́n jẹ́ ti gbé bẹ́ẹ̀ ni ṣòro òkú ní báyìí kìsìlám ọ̀rẹ́ ma láwọn tó gbọdọ̀ mọ̀ tó gbọdọ̀ lójú tó ń fi ìsìlám ní pé ìyẹ̀dọ̀ rẹ̀ sí ẹ̀sìn mí lẹ́yìn ìsìlám ní tó gbọdọ̀ mọ̀ ìmọ̀ ìsìlám nìyẹn tó yẹ bá ń fi ẹ̀sìn mí lẹ́yìn ìsìláàmù kò ní wà lìjẹ́nà ọlọ́ọ̀kúnjà lọ́wọ́ rẹ̀ ọlọ́ọ̀lẹ́lẹ́ dínà ìjọ lọ́wọ́ alìsìláàmù ibi kùránì lọ́wọ́ ọlọ́ọ̀lẹ́ tó gbẹ́ẹ̀kì lẹ́dẹ̀ ọlọ́ọ̀ èyí tó gbẹ́ẹ̀kì lẹ́dẹ̀ ọlọ́ọ̀ ìsìláàmù ni àwọn ìsìlẹ́kì ẹ̀kọ́ ìsìláàmù ìwọ́n lọ́wọ́ ẹgbẹ̀rẹ́ ìkejì bẹ́ẹ̀ bá lè pè wọ́n gbé èrí ẹ̀kùn wọn lókọ̀ tó wọ́n kura wọn wọ́n kura wọn ní kírísítẹ́nì ẹ̀kùn wọn bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n lọ́wọ́ ẹlẹ́dẹ̀ẹ́dì kò dáa tó fi ẹ̀yìn mẹ́mẹ́ mẹ́lẹ́ lẹ́ ìhùwà ẹ̀yẹ́ ní mùsùlùmí àti mùsùlùmí lọ́mọ ẹ̀yà kódà tẹ́lẹ̀ jáde ní ọ̀rọ̀ kan náà ọmọ ẹ̀yà ni rí ṣé mùsùlùmí ni ọmọ ẹ̀yà ìṣẹ̀yìn bó ti wù à níjọ́ tó lọ sí ti jẹ́rán nígbà mọ́ nìyẹn sọ̀rọ̀ bá ọ̀hún àlè wà sọ̀dà ọlọ́ni wọ́n mọ ilé ẹ̀kọ́ gọ́ọ̀rọ̀ ìsìláàmù dìínà ọlọ́run kúndínlá ni ọlọ́ọ̀lọ́gbọ́ wọn ṣe ẹ̀rọ wọn ṣe ètò ní lórí ìsìláàmù àbúrò ìsáwọ̀ tí wọ́n ṣe wà nínú ẹgbẹ́ wọn ṣe ìsìláàmù lórí ìsìláàmù tí wọ́n ṣe ètò ní lẹ́yìn ìsìláàmù yàtọ̀ sí ìsìláàmù ìyẹn tí wọ́n ti ìsìláàmù náà kò ṣe ẹ̀sìn ní wọ́n ṣe ọlọ́ọ̀lọ́gbọ́ ló bẹ̀sùn lọ́wọ́ rẹ̀ ẹni tó lọ́wọ́ bẹ̀sùn lọ́wọ́ rẹ̀ bí ìṣẹ́ àlùjẹ́nà ọlọ́ọ̀lọ́wọ́ wà fún àkírọ̀ tó tí ẹ wá sọ pé kò lè fòfò ara kójú nǹkan ìwọ àti ẹbí kójú kúkú kankan náà nìyẹn ọmọ sọ ń sáfì ní o ṣòro ọjọ́ ó bẹ̀rẹ̀ ọ̀fin rẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí ẹ wá ṣe mùsùlùmí ẹni tí ẹ ṣe mùsùlùmí ṣé lẹ́tọ̀ọ́ kí ó lè sọdún kábàámu sọdún ọdún la pè é kí ó lè sọdún ètò ètò ọtí lẹ́yìn tó ń wá ètò ẹni tí ẹ̀kọ́ lè fẹ́ láwọn ọ̀sẹ̀rẹ̀ wọ́n ṣe wọ́n ṣe ṣe àwọn lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ náà ń bínú sí lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ náà ń bọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ náà ń ṣe ṣeré pọ̀tò ó bẹ̀rẹ̀ fẹ́ àwọn wọ́tọ̀ máa sọ mú pípé lẹ́mọ̀ orí pé ẹ̀sìn ń gba àwọn olóṣèlú bí ọ̀gá gbà ní ìmọ̀nà wa tẹ̀lẹ̀ ní lọ́gbàrá sí àmọ́ kí lọ́wọ́ tọ̀rọ̀ àgbà sí wọn sí òkú ẹ̀sìn ọ̀gbọ̀n náà ẹni tẹ̀lẹ̀ náà fẹ́ kú ẹni tó tọ̀rọ̀ àjọ ó lè pàtàkì lóyìn káwà wọn tí ó kó lẹ́nu wọn àwọn ìgbà tẹ́lẹ̀ nìbílẹ̀ ń pé wọn ò ní ọlọ́mọ òfò ẹni tó bá jẹ́ ẹ̀sìn tó bá ti ń pé ìsìláàmù àlùbáwà sí bẹ́ẹ̀ bá sọ fún ọ tẹ́yẹ lè bá tẹ́yẹ lè tẹ̀sí ní ìyàtọ̀ sí ìsìláàmù kọ́ máa ń pé ìwé lè bá wọn pé pọ̀ sọ pé bọ́ máa ń sọ ẹ̀sìn kọ́ bẹ́ẹ̀ yọ àpá yẹn tó bá ń fi ọ̀ṣọ́gbó àtàwọn ọ̀ṣọ́ ìta ọ̀ṣọ́ ìtàǹgbó kọ́ ìdáwọ́ kájá sí tàbíbáwọn ṣe tó bá wà ní báwọn ṣe àmẹ́ni báwọn kíjẹ́ ìṣe tiwọn sọ pé kó sí ọ̀ṣọ́ bí àwọn méjèèjì. Kìsẹ́kì kan dàbí kan lọ ni. Àwọn eléyìí àwọn tó ti tẹ̀gbọ́ èèyàn ni wọ́n ń sìn. Tẹ̀gbọ́ ẹ̀gbẹ́ ọlọ́run ni wọ́n ń sìn. Wọ́n ti àwọn onímọ̀ máa ní fún ilé ìrìn ọ̀dọ̀ ìgbẹ́ ìgbẹ́ ilé rẹ̀ nítorí ìgbẹ́ ilé rẹ̀ àwọn ilé ilé jésù ni wọ́n pè ìyàtọ̀ nínú ilé àwọn àti ìṣẹ́ṣẹ́ tí ìjẹ́ ibi ọ̀lọ́ ni àwọn ilé ìtàn ẹgbẹ́ ọ̀lọ́ làlàlàlà ààyè pẹ́ ti àlẹ́bí ọ̀lọ́ ẹni tó máa ń pè ìdílísù tó sọ àtẹ̀tẹ̀ sí àlẹ́bí ọmọ fún náà jọ̀dọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn méjì ní ìjọba tó wọ́n ni tó tẹ̀lé sí ìyàtọ̀ láàrin àwọn méjì ẹni bá sọ pé wọ́n sọ kí ẹ gbé ìjọba Christmas ẹ sọ pé ṣé lẹ́tọ̀ọ́ ká jẹ oúnjẹ ọdún àtọ́wá ń sọ́sà kí láti lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ ẹni kó sí ẹ̀fẹ́ láàrin àwọn méjèèjì. ọlọ́wọ́ bá fún ara rẹ̀ ó wá ń lọ ọ náà tó ń bàjẹ́ mẹ́wa ó láwọn tó bá ti rí báyìí o gbèsè rí làwọn náà. ní ìdájọ́ islam gbogbo ẹni tó lọ bá kó gbèsè rí láyé tí sábà fọwọ́ gbèsè rí o gbogbo ẹni tó lọ bá gbèsè rí ni àbọ̀ lẹ́bi ni gbèsè rí ni ẹni ẹgbẹ́ ti di gbèsè rí bọ́ọ̀ ló ti gbèsè rí rí gbèsè tó yẹ kó tó lọ sí ẹni tó ṣe lọ́wọ́ lọ́dẹ́ yá gbèsè rí mu ìwọ́n ní ọ̀sẹ̀ fẹ́ gbèsè rí àjọ kúkú gbèsè rí nǹkan wà kẹsì gbèrè ìwọ́n náà tọ́ lọ ní ọ̀nà kéèsì tọ́ lọ ní lọ wọ́n gbèsè rí nìyẹn ọlọ́run lápẹ́ni kábàárà lẹ́bí lọ kọ́ lu ilẹ̀ ìyá ọ̀hà ilẹ̀ ìmẹ̀sí ìdí ìmẹ̀yà ọ̀kan nù Ọlọ́run ti gbèsè rí gàkébí ẹlẹ́gbẹ̀ẹ́ tó lẹ́lẹ́lẹ́ tẹ́lẹ̀ ni wọ́n tẹ̀wé ẹni tó ní ń sá ọlọ́run ọlọ́run ọlọ́run gbèsè rí ni. Ìgbà gbogbo wọn ti ní ń sá àyè tẹ́wọ́pù ọ̀sẹ̀lá tó bá ti ní ọlọ́run ẹni ìyẹn gbẹgbẹ ó ti gbèsè rí. Ìjọba ọgbẹ́ni wọn ní ó ti gbèsè rí ìyẹn lè tẹ́lẹ̀ ti Christmas àwọn akẹ́gbà tó ń sáńkọ́ ọgbàtẹ́ lọ ni bí ó ti jẹ́ kí ìgbẹ̀mẹ́ ń pè. ẹni tó fẹ́ràn àrùn sehánì kẹrì lọ́kọ̀dé kọ́kọ́rọ́ nàìjíríà kọ́ọ̀lù ilẹ̀ ìlera tó àwọn ọlọ́ọ̀dà ọlọ́mọdé ti jẹ́rẹ́ rí tọ́sọ́rọ́ ẹ̀ṣẹ́ ni ọlọ́ọ̀bà mẹ́ta lọ́kàn ni kí ló ń jẹ́ àmọ́ àwọn